نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي أجل محمد صلى الله عليه وسلم أشار الامور من تسابقا وكل تسابق بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في ايها المستمعون الكرام السلام عليكم ورحمه الله وبركاته آه، أدعو الله سبحانه وتعالى àtẹ̀tọ́ ìkẹ́kẹ̀ẹ́ fún ànábà Muhammad sallallahu alayhi wa sallam àmì ọlọ́ọ̀pá àti ọlọ́ọ̀pá kẹ́ ànábì àti àwọn ṣọ́ra àti gbogbo àwọn ènìyàn tí wọ́n ti lọ àtàwọn tó tó máa fẹ̀lẹ́ ti di ọjọ́ ìgbìyàn kẹyàmà ni tafsir سورة يوسف تفسير سورة يوسف láti ṣe àlàyé àti ilé ìyànnàná sóràtù Yúsúf ètí ọjọ́ ọ̀kan nínú sóra Al-Qur'an ètí àwọn àfá láwùjọ wa àwọn bẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ìyẹn tún ní padàdá lára àwọn mùsùlùmí ìtànà fẹ́ máa sọ láwùjọ wa yìí ọlọ́mọsáàkì kó lá padàdá lára wa wárí àwọn mufassirun wọ́n ti tú lóríṣiríṣi àmọ́ kìí jọ pé wọ́n takora wọn àgbọ́yé èyí tó ṣẹlẹ̀ níjọ́nà náà wọ́n mú sí ti gbọ́wà bọ́lọ̀ ti sọ́ àti tí àwọn ẹni síwájú náà ti tó. A wá rí àwọn Mufasirun tí wọ́n mú àwọn Ahadith àtàwọn Asa tí wọ́n mú wá láti fi lè tó. Àbátà bá ti ń dé bí ọkàn a máa máa sọ fún àwa. Tẹwàrí súra yìí, wọ́n sọ ní súra tó yóò sọ, torí pé ìtàn Yusuf ni wọ́n ó wá ní àwọn kankan tó yàtọ̀ níbẹ̀ sáwọn ìtàwọn ànábì ọlọ́wọ́n bá mi ìtànábì Yusuf alayhi salam wọ́n ọlọ́ọ̀bà lásánà àtàlá sọ pẹ̀lú ojúpọ́nà tí ó fi sọ ìtàwọn ànábì ọlọ́wọ́n bá mi ó kó ìtàn rẹ̀ lódìdí ó kójọ sójú kan ó dẹ̀ pọ̀ sí wẹ́wẹ́ tó náà tán nítorí pé Allah subhanahu ó tún fi yẹn náà kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá kọ́ nínú súrátù Yúsúf ó yàtọ̀ sí ẹ̀kọ́ tá kọ́ nínú súrà mi ẹ̀kọ́ tá kọ́ nínú ìgbésí ẹ̀kọ́ táàkọ́ nínú ìgbésí ayé ànẹ́bí ọlọ́ọ̀bá ní Allah subhanahu wa àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá ní tí wọ́n yàtọ̀ sí ànẹ́bí ya ọlọ́ọ̀bá sọ nípa ìparọ́ ọlọ́run padà wá ń sọ bí tàwídì náà ṣe wá borí àbí àwọn tí ìparun padà jẹ́ ti wọn àwọn tí ìparun jẹ́ ti wọn ní nítorí pé wọ́n sàbúrú ọlọ́run padà sí ọ padà pa wọ́n rẹ́ nítorí pé wọ́n ṣe kèfèrí wọ́n pa wọn níbi ọlọ́run ọba wọ́n pè wọ́n ní àwọn ìgbìmọ̀ dìtẹ́ni ìṣekètẹ́ni àwọn àdáwòpọ̀ kan òun ló tẹ̀lẹ̀ sáà níbi Yusuf alayhi salam àtẹ́wádìí súrátù Yusuf yìí ká tó máa wọnú ẹ̀ lọ inú nǹkan tí a níbi a sallallahu alayhi wasallam a ó kọ àwọn ọlọ́ọ̀bá lọ́sọ̀ọ́kalẹ̀ ó àwọn sọ̀hábà náà عقبة بن عامر رضي الله عنه قال أني قلت يا رسول الله أقرئني سورة هود وسورة يوسف أني كعافمي سورة يوسف كسورة هود كعافمي قومي ẹ̀rí ó ń sàfihàn yí pé súrà yìí gbajúmọ̀ láti nẹ́bí náà tó máa pàwọn sọ́ábà tí wọ́n tó máa béèrè fún ibn Mas'ud radiyallahu anhu ó ní qala li ba'du qawm iqra alayna ó àwọn kan béèrè lọ́wọ́ mi sí pé ìrẹ́ Abdullah ibn Mas'ud kà fún wa ó ní pàpàrá àtún alayhi surata ó ní mọ̀ wá ọmọ ndị wọ́n bèèrè ka ka ká fún wa yí ká gbọ́rọ̀ ọlọ́run ó ní Yusuf kọ́dà ń bẹ nínú ẹgbàwà tó lálàáfíà dókà níbi Muhammad sallallahu alayhi wa sallam ìpé Suratu Yusuf ìdínú Suratu àwọn ẹ̀ṣà kan bẹ tó ní ẹ́ntẹ̀ lérí lára sóra mi àkọ́kọ́ mẹ́ báńkà kò sí mẹ́rin sílẹ̀ ọni anáhà sóra tòlùwà ìdá alẹ́tì fúfúrì dẹ́tì lè nàbí ìlà yóò sọ fàájì ìsẹ̀lẹ̀ ọni kan ni tọ́jọ́ pé ìtànẹ́bì Yusuf nìkan wọ́n sọ mẹ́ wọ́làm tó jàrùkẹ̀ sọ́túhú fi ọ̀rọ̀ ìrì ha nínú súra ní wọ́n sọ tànẹ́bì Yusuf wọ́n ni ànẹ́bì Yusuf ó ṣe gbá wọ́n ti báyìí fún òun náà ṣe báyìí tó bá lọ báyìí àti bọ̀tà rẹ̀ já sí dáadáa kò sí nínú súra ní súra ti Yusuf nìkan òun ni tànẹ́bì Yusuf wà bákan náà لم تذكر قصة النبي نبي في القرآن بمثل هذا الإسلام orúbí ẹ̀dẹ̀ fa ìtànẹ́bí Yusuf gùn ní sísẹ̀ ń tẹ̀lé àwọn ọ̀tọ̀tànẹ́bí ọlọ́run bá níbẹ̀ o nínú Al-Qur'an tẹ̀lé gẹ́gẹ́ bí sọ ìtànẹ́bí Yusuf ara àwọn ẹ̀ka tí ń bẹ fún nìyẹn fàhíyá àtòwà lọ́kẹ́sọ ní fílùpọ̀ inú ìtàn tó gbójú tẹ máa ń sọ yìí tẹ máa ń sọ pé ìtàn tí bẹnu alukurani ìtàn tó gùn jù tí bẹnu alukurani ìtàn níbi Yusuf alayhi salam bákan náà tẹ wá ní ìjẹ́ tẹmọ́kà ni àwọn àǹfààní tọ́lọ́n bá gbà lérò tó fi ṣe é lẹ́ káwánù wá farabalẹ̀ máa gbọ́ káwánù ọmọ wá wò káwánù wá kọ́ ẹ̀kọ́ ká ní pé bá ti wọnú ẹ̀ àmú ẹ̀kọ́ tó kún kẹ́kẹ́ jáde fún òní bẹ́ẹ̀ ọ wá ní nǹkan tí súra náà kó sínú inú àwọn nǹkan tí súra náà kó sínú bayanu anna al-aqibata lil mu'minina al muttaqina as-sabirin rogma al ibtila'ati wal mihan òun ní iṣẹ́ àlàyé pé àti ọ̀tán dáadáa àwọn mùmìnì tó bẹ̀rù ọlọ́run ọba tó jó ní sùúrù àti bọ̀tán dáadáa sì mọ̀ ní ọjẹ́ pẹ̀lú pé ẹ́ ayèmọ́wà sàfẹ́kù pé kájọwọ́ bá wọn jọ ní ẹ́ kó fi àwọn èèyàn kan sàdánwò fún wọn kódà tí ma ń jẹnu fámílì ẹni jọ ní tí wọ́n jẹ́ àdánwò fún yàn kódà ò lè jára mùsùlùmí tó jẹ́ àdánwò fún yàn kódà o lè jọmọ tó ń sáàfà o lè jọba sọmọ sẹ́yìn o lè jọpọ̀ táyà tẹ́yẹ̀ bá wá jẹ́ àlùmọ́mìnú tó jẹ́ àlùmọ́tàkù tó jẹ́ asọ́bìrú àdánwò padà dẹ̀rin àtúkọ̀ tán dáadọ́ padà dé eléyìí nínú nǹkan tí a máa kọ́ tí Sùrátù Yúsùfù kó sínú láwọn ìdí pàtàkì tí wọ́n torí ẹ̀gbẹ́sẹ̀ yìí kalẹ̀ fún wa ó ti ṣẹlẹ̀ ọlọ́run lọ́wọ́ sọ́tàn yẹn fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ká nẹ́bí ọ̀rẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ káwa tá à ń bẹ lẹ́yìn inú ọ̀rẹ́ kọ̀ọ̀kan nínú wa ashabi wa nufus ọ̀tẹ̀tì nínú nùfòsì òun ni pé ìgbéfúyẹ́ ìgbékúò ìdàmúdàbò tánìyàn bí ń dàmú ẹ ìsọ òkè sòrò ànẹ́bì di pẹ̀tẹ́lẹ̀ ìgbé alámọ̀rí tó lé ànẹ́bì gbé fúyẹ́ àti ìfinilẹ́mi balẹ̀ bá ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam nítorí pé nígbà tí èèyàn bá wà nínú àdánwò kan tí èèyàn bá wá ń sọ àwọn ẹni tó wá sòrò àdánwò yẹn tí wọ́n wá sọ sí ìwọ náà ó gbẹ́mi tẹ ọlọ́run ọba pé ó lè ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀mí rẹ̀ fà sọ́dọ̀ ọlọ́run ọba ó rí i pé á etí mo fẹ́ ṣe èyí. ẹ àbí tí ṣẹlẹ̀ yìí kò ní máa lọ bẹ́ẹ̀. àníbi Yusuf ọ wà nù problem léyìí tó ẹgbẹ́ tẹ̀yẹ̀ bá wà nù ẹ̀ yóò lò ti tán ó dáa lóṣù rò pé ikú dé ẹni wọ́n ro kúrò tọ́lọ́ wọn ayọ́ kó lẹ́nu kú kò wá yọ kó nìkan nígbà tó yọ ó tún pa sùn àdánwò láti jẹ àdánwò ó padà wá dolórí yìí ẹni pé ẹni yóò tó bá wà nínú tó tó ti yẹn ọba tó lágbára tó sọ̀rọ̀ Yusufu bẹ́ẹ̀ ó lágbára àti jẹ́kéèdè nìkan tún ó tún dà lẹ́yìn ìgbà tó ti lè nínú àwọn àkọlé àtàwọn ìntí súrátù Yusuf tó kó sínú wọ́n ni dúkìrọ̀ tó kí sọ́tù Yusuf alayhi salam yàrí sọ́rọ̀ mọ́fàsọ́lá tẹ́ni ní mẹ́kàníwà wọ́n mú wá wọ́n fọ́jú ẹwẹ́ láyé kan tótó dúnà gẹ́rì àmì sísọ́tàlá àmìyà láyé sí tàwọn níbi ọlọ́ọ̀bà nìkan ẹ́ ìtàn rẹ̀ náà ni wọ́n min àbúrọ́z mọ̀ṣámàlá tààlé yàrí sọ́rọ̀ mi tàfàfí àbí pẹ̀lú bí ó ti já sí pé ìtànẹ́bí ọlọ́run ọba kan náà wọ́n sọ fún anú súra yìí àkọ́kọ́ ni pé zikiru jáde bí ní fọ́bọ́ ilẹ̀ Qur'anul Karim nínú táàmà rí mú láti bí ìbẹ̀rẹ̀ ni àwọn láti bẹ fà Qur'anul Karim wà ìjáàzì yìí fi usulubil qasas wà ìdánilágara tí kùránì ní tó yẹ pé orú kùránì yóò sí method tí ò sí irú rẹ̀ method tí yóò lè rí rẹ̀ mú wá tí wọ́n fi ń gbé ìtàn wá tí wọ́n fi ń sọ ìtàn fún ni òní kùránì lò yes wọ́n tó bá ka kùránì tó bá wo ọ̀nà ìgbà tí kùránì fi ń sọ ìtàn pàtàkì jùlọ fọwọ́nú sọ́dọ̀ Yusuf lọ́wọ́ olúwé tàn ní òkò tó kùránì inú àdíṣẹ́ mẹ́nu ìwọ́n tó ń kankan ó ní ìtànsọ́ yìí orú ìyá Yusuf alayhi salam wà mọ́kẹrù ikhwatihi bihi wà hasaduhum lahu wà ta'amuruhum alayhi nínú tí àwọn àlá ànábì ọlọ́run ọba àtàlá àwọn tí sànábì ọlọ́run ọba ta ni ó sọ ìyàtọ̀ rẹ̀ fún a ti bẹ̀rẹ̀ náà nù ẹ̀yìn ta ló fẹ́ dáhùn ta ló máa sọ ìyàtọ̀ àlá ṣé èèyàn máa ń lálàá bí lálàá àwọn ànábì ọlọ́run náà máa ń lálàá àdúgbẹ̀kọ́ ta ni ó sọ àlá méjèèjì fún mi aláwọn níbẹ̀ ọlọ́run bó ṣe rí mi àwọn tí ó sáà níbẹ̀ ọlọ́run bó ṣe rí mi absoman àní aláwọn níbi náà wáhìí Allah aláwọn èèyàn yóò kù kìí ṣe wáhìí hassan barkala ó wá sọ pé aláwọn ànẹ́bí ọlọ́run wáhì ìmáàna wáhì àwọn aláwọn tí sáà nẹ́bí ọlọ́run bèbè wá asán tọ́yì tàní ní kí wà sọ máàna máàna wáhì fún náà ọmọ ìdájí ń sọ̀rọ̀ ọmọ sànàwí orí ọ̀rọ̀ sọ mẹ́kọ́ tó lè ọ̀tẹ̀ tọ́fọ́ gan tàní ó sọ wáhì نعم تفضل أبا رضبا ó ń sọ kàlùfáwọn níbi ọlọ́run yóò kàn jábọ́ láti sánmà ìrìnṣẹ́ ọlọ́run ọba sí àwọn ànẹ́bí ọlọ́run ọba náà tó túnmọ̀ sí pé tábáwo ń dá méjì ti dáhùn àsáǹtùmọ̀ Um, tàbáwó tí wọ́n fi dáhùn ọ̀wọ̀lé kí ìyàtọ̀ aláàwọn ànẹ́bí ọlọ́run sálà àwọn tó kún àwọn èèyàn aláàwọn èèyàn ọkàn lálá ni o kìí sì ránṣẹ́ àtọ̀dọ̀ ọlọ́run fún ọ ó dé ìsú lè wá wá bí o ló ṣe fẹ́ bá ròrí rẹ jẹ́ èsú lè wá bọ́ bó o ló ṣe fẹ́ pawọ́ fún ọ èsú lè wá bọ́ bó o ló ṣe fẹ́ dẹ́rù bọ́ èsú lè wá bọ́ bó o ló ṣe fẹ́ bọ́ nínú jẹ́ kódà èsù lè wá bọ́ ọkọ́ sọ ẹgbẹ́ lẹ́bọ̀ nítorí àlá ẹlùmí tó bá ti lálá kan ààrẹ dénú tó bá ti lálá kan àdúgbò tó lè lọ sí sàárà o tó wọ́n bá dìde sí ṣẹṣẹ sàárà àbúrúnlá lọ ṣẹlẹ̀ o so ẹlùmí tó bá ti lálá gbé ẹnìkan tó bá ìṣojú sóhun lójú oorun yọmọ rẹ̀ á ti fi hun ó lò lè mọ ìyàn lódì yóò ti gbà ẹgbẹ́ nìyẹn lọ́wọ́ bá lójú oorun lóòótọ́ a wá béèrè lọ́wọ́ wọn tó fẹ̀ ní sí nǹkan òun náà bẹ́ẹ̀ èyàn mélòó ni wọ́n lọ bá lójú oorun àsáwọn èèyàn mọ́ lálàárí wọ lójú oorun tí wọ́n lọ lọ tọ́jọ́ lójú wọ́n ló débẹ̀ ní tí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn sọnù látara alágan insha Allah ta'ala àmúwa bí àyè bá ti gbà wá máa láti lè ṣe àlàyé lórí aláhùn yòókù àmọ́ àwọn àlá àwọn ànábì ọlọ́run káyanjú ẹ̀ gẹ́gẹ́ bá wọ́n ti dáhùn rẹ̀ ń sì bẹ́nà lórí wáyún min Allah ìrántí àtọ̀dọ̀ ọlọ́run ní fáwọn ànábì ọlọ́run a máa wo èèyàn yókù àlá ló máa jẹ́ fáwa àwọn ànábì ọlọ́run ọba wáyún min Allah yìí tàn nínú ṣúrátù Yusuf òun ni àlá tánàbí Yusuf lá bó ṣe lá àti tó túnmọ̀ sí wà mọ́kọrọ ìwádìí ìbì báwọn ọmọ ìyá rẹ̀ ti tètè fún bí wọ́n sọ sínú problem wà hàsádùn láàbù inú tápọ̀ tọ́lọ̀ ń sọ fún wa bẹ́ẹ̀ ni pé wọ́n ti kéèkéè

tẹwà ní èèyàn kọ̀ọ̀kan ní ma ń bẹ lẹ́nu rẹ̀ olúwà burúkú bá ìdí èèyàn ma fi ń pọ̀ dánù ní ìgbàgbọ́ ìdí èèyàn ma fi ń pọ̀ dánù ní ìṣètọ́lọ́run ìdúní máa dá ìgbàfàfọ́lọ́ọba alìmánu bilkọ́dà àti máa wá dáadáa fáwọn ènìyàn alìmán alìmán torí pé alìmán ìgbẹ̀ láti sọ pé la yu'minu ahadukum hatta yòhìbà lè àkíhí máa yìí lè nà fìhì nà kẹ́yì ọmọ èèyàn tí ṣe nígbàgbọ́ títí tí ó fi máa nífẹ̀ẹ́ fọ́ máa làkejì títí ń fẹ́fẹ́ ní ara rẹ̀ ọ̀fẹ́rí wáyà kì nà kẹ́yì títí fẹ́fẹ́ ní ara rẹ̀ ní dáadáa ìgbàgbọ́ tó pé nìyẹn ò ní máa wá gbogbo ọmọ làkejì ẹ àwọn ọmọ ya Yusuf wọ́n wá gbogbo ẹ̀ wọ́n ti gẹ́tẹ̀ pàtà àmúrùhùn àlejò so wọ́n wá bẹ́ẹ̀ ṣe jẹ gàba lélẹ́rí ọlọ́run lọ padà yọ Yusuf tó gbélégè ara ń tàbí sọ nìyẹn bákan náà ìtìṣàlù sàyàrọ́ ti lè Yusuf mìíràn jò ìgbà táwọn ọmọ ya Yusuf wọ́n ti táwọn ṣe àwọn tí wọ́n àwọn travelers àwọn ni wọ́n padà yọ ní àwọn nǹkan tá máa kọ́ nìyẹn àwọn tó yọ tán gbà ọmọ ènìyàn lọ́jà tó báyìí àátá o tàbí pé kátàkárí èèyàn ọwà láyé jọun wọ́n ta Yusuf apàdàmọ́ sọ nígbà tí ó tún rà ọ̀rọ̀ ọba ó fún wà dẹ́wọ́ bẹ̀rùn ẹ́ ọlọ́tún yọ àdẹ́wọ́ oríṣiríṣi àníbi Yusuf ọba sọ bákanáà níbi Yusuf wá wà ọwá tó ń pèpè àníbi yúso ó fi gbogbo ibi sàwọ́rí òfin sílẹ̀ kí ló ń àtibọ̀tán rẹ̀ padà wá jẹ́ jásí dáadáa ni ẹ̀rì àlálílá tí ọba lá àti pé àníbi Yusuf ló wá ma tẹ̀sírì ẹ̀ ló ma ẹ̀fọ́sẹ́wẹ́ rẹ̀ bákanáà ó wá padà hàn gbangbangbangba pé irọ́ ni wọ́n pamọ́ Yusuf àníbi Yusuf ṣègbìnà òtagoro nígbẹ̀yìngbẹ̀yìn ọ̀rọ̀ àníbi Yusuf padà jásí pé ó padà di mínísà bákanáà nínú tí a tún ma gbéyẹ̀wò nípa àníbi Yusuf بقول يوسف بإخواته دون أن يعرفوه àwọn ọmọ ya yútùbù létà létà àti ọ̀sọ̀ ọ̀nà ìjọ tí wọ́n padà wá pàdé ànẹ́bì Yusuf wọ́n ọ̀dá màmá ó tún wá ní ẹmú ọmọ ìyá àwọn gangan dání èyí tọ́jú ọmọ ìyá rẹ̀ wọ́n bá wá ó ní ó tó mọ́ dání wọ́n mọ́ dání àwọn ọ̀rọ̀ pọ̀ lè ìtọ̀yẹ pé nígbà tí ó tí sí ọmọ ìyá yẹn pẹ̀lú àwọn ìpé kan ìbànújẹ́ tún bàbá rẹ̀ tún lékún bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá Yusuf tún wá mẹ́tì gbogbo àwọn eléyìí ni a padà débẹ̀ insha Allah ta'ala bá níbi Yusuf ó ti pàdé àwọn ọmọ ìyá rẹ̀ ìgbà tí wọ́n padà sílé ọ̀rọ̀ sí bàbá ẹ̀ pé yìí ni bàbá ní lójú bàbá anẹ́bí Yusuf oníkíní o Yaqub alayhi salam bákanáà ní tó padà gbẹ̀yìn suratu Yusuf yìí Allah subhanahu wa ta'ala ojú yíwa pé min inda Allah alukùránì wà látọ̀dọ̀ ọlọ́run ọba ni o bákan náà ń jẹ́rìí pé òdodo ni tánàbí gbé wá ànábì wá jí sí àtọ̀dọ̀ ọlọ́run ọba ni iṣẹ́ tánàbí sallallahu alaihi wasallam wá jẹ́ yìí àti báwọn kèfèrí ipò tí wọ́n wá ti dáwà rẹ̀ ó jẹ́ kó yé wa pé anẹ́bì Muhammad sallallahu alaihi wasallam kìí sáládàádálẹ̀ kìí sóhun nìkan ni a bẹ́ẹ̀ ni àtìkọ̀ sádádá yóò padà di tànẹ́bì àtàwọn tó tẹ̀lé ní àwọn ọmọ Allah subhanahu wa ta'ala káwà wọnú súra náà olúwa ní alif lam mim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أم أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين نعم قد لبنين الله سبحانه وتعالى أم أرى نتعوى من السورة ألف لام را أرى السنة gẹ́gẹ́ bí ó سورة البقرة tó ti bẹ̀rẹ̀ sọ́tù alìmọ̀rán pẹ̀lú alìfìlàmì ó bẹ̀rẹ̀ àwọn súra ní ti àmì ó bẹ̀rẹ̀ ní pẹ̀lú sọ́ọ̀dẹ̀ adínú àwọn mọ̀fàṣírù tí wọ́n tú àwọn òrùfin awárí àwọn àmì tẹ́sọ pé wallahu a'lam ọlọ́run ọba lásán àtàrà lọ́mọ èrò ń gbà ní tó gbà lérò pẹ̀lú tí ó mú wa mẹ́rin náà òun ní pé òrùfùl mọ̀kọ́tọ́à sábà sọ pé àwọn ara sí ara sí ara sí ò ní ìtumọ̀ kan tẹ ìdìmọ̀ tó ara sí kọ̀ọ̀kan nínú èdè lágbàwà àmọ́ alukur'an kẹrí ọkọjá pé ọwá mú kan wá ní ni wọ́n sọ pé Allahu a'lam ẹ́ bima arada bi aw biha ọlọ́run ọmọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ ṣe wá rí Allah subhanahu Rabbul alamin Rabbul alamin olúlúwa wa olúlúwa àgbáláyé huwa Rabbul lughat wan nafiqina biha òun lọ bá àwọn èdè àti gbogbo àwọn tí ń sọ èdè yẹn Al-Qur'an al-Karim olúwa fẹ́ fi kánkàn tán ọfẹ́ fi dá gbogbo ọmọ ènìyàn lágara ni dákẹ́ iná ọ̀sọ̀ sí ẹ̀ tó bẹ́ẹ̀ kẹsọ̀rọ̀ táyé parẹ́ ẹ̀dì ríwẹ̀ lẹ́sìn mẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ bá ara rẹ̀ ni torí pé sọ̀rọ̀ ìmọ̀wọ̀ òdébẹ̀ wọ́n ní náà lẹ́fi rí pé ọ̀pọ̀lọpọ̀ bí tọ́lọ̀ ti sọ orú àwọn ará sí alùkùránì lọ́lọ́ ti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú alùkùránì tẹ̀lé ọ̀rọ̀ alùkùránì ni kùránì ti tẹ̀lé ìyẹn náà ló fà á káwa ní ojú ní máa alùkùránì tẹ̀lé ká dún ní

ní tó lóore dùnú ayé ayé ayé ẹ̀ lọ́lọ́ ti òun náà ni mọ́tíkàtọ̀ mọ̀kàrà kújẹ lẹ́yìn káànù múra sí Al-Qur'an Karim ọlọ́run bá sọ àwọn aráfi kí bẹ̀rẹ̀ àwọn súra yìí láti fi lè jésù tó fi fún ara rẹ̀ láti fi lè fi yé wa ipé òun jù wá lọ alukurani kò sí irú ẹ̀ olúwa ló òun ló tó sọ ọ̀wá láti bòmí ẹrẹ́ nìkan kọ́kọ̀ọ̀kan rí kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orú àwọn ará àdúgbà yìí bóyá lẹ́tà lọ́kọ ni mẹ́sẹ̀jì kan ni ìwé kan ni ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú apc pẹ̀lú àwọn lẹ́tà ọ̀rọ̀ ẹlẹ́yọyọ kò sí olúwa nìkan tó léde náà ló fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn wà gbà abẹ́ náà ni ó dẹ̀ gbà bẹ́ẹ̀ kí ó mọ̀ wá ó wà mọ̀ tí tóbi ọlọ́run ọba náà tó dẹ̀ sátakò fún tí tóbi fún Allah subhanahu wa ta'ala náà olúwa ní kíríkà àyà tó ti dáàbì nínú bíi ألف لامرى تلك آيات الكتاب المبين الله سبحانه وتعالى قل تلك آيات الكتاب المبين كلي أو آيات يعني أو آية القرآن أو آية إيه الكتاب أو آيات بنور لي alkitabul mubin tíra tó yọ pé ó clear nígbà tí tíra o ṣe òun ó clear ó clear kò tí rújú bẹ́ẹ̀ lẹ́yìn bá ń ka ẹwọ́n wo àwọn afá tí ó nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí tawhid máa rí àwọn àṣáyírọ̀ àwọn mọ̀tòrìdíyà kọ̀dàríyà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Àmọ̀ ẹ̀fẹ́sílà, ara àwọn kan ní ọlọ́run níròyìn olókọ, olókọ, àwọn kan ní olóròyìn oríṣiríṣi gbogbo tí wọ́n sọ. Ẹ wo àwọn sunna ti wal jamaa. Ahlu sunna, ó wá ní tẹ́rí tí kùrá ní wa, ẹ má yìí lọ, bó ṣe mú wa, ìròyìn ọlọ́run, ó kọ ọlọ́run, bó ṣe rí náà ló ṣe sọ́run. tẹ́bá wá ẹni ó bá ti sángó lọ rí tó jẹ lọ́dọ̀ àwọn tẹ́sílà àbáwọn aṣáírọ̀ àbáwọn ẹgbẹ́ yìí tó bá tọ́jú àwọn ahli sunnati wal jamaa yóò wá dàgbàgbẹ́ tó wọ́n yọ tẹ́kẹ́tẹ́kẹ́ kó lọ́rùn rẹ̀ òǹdè tí wọ́n fi di ọpọlọ rẹ̀ ah ọ̀nà tó ń wá ọlọ́run ò níyọ ohun tó bẹ̀rẹ̀ àtọ́ ti tìnà tẹ́lẹ̀ kí ló fà á gbogbo táwọn aráàlùsù náà mú nínú Kùránì ó clear ọlọ́ni Ar-Rahman ala al-arshi istawa òun Ar-Rahman ọba aláàmì ẹ̀ òun dá lórí àlẹ́ ara ṣe wọ́n ni ọlọ́run bàtà wọn ó wọ́n àti kúlì màkà gbogbo àyè lọ́wà so ẹni wọ́n ká áyà fún ẹ́ tí ó sọ pé arahman alàdá ṣe sáwà ọwáyí ẹ̀lú tètè fàmọ́ yẹn dá ilé yìí o tí yọ̀bá fẹ́ sọnù ilé ìlọ́dá bákanáà kíkẹ́ rẹ̀ yìí òun náà ni oníkódà mú wa ọ̀nà mọ̀ tètè jẹ́ tẹni tó bá súnmọ́ Al-Qur'an wọ́n ní ìdí tí súra ìlú sọ̀kalẹ̀ sáàdùgbò náà lọ́wọ́ kọ́ lọ́jọ́ láàrín قال أنزل القرآن على رسول الله صلى الله عليه وسلم فسلى عليهم زمانا wọ́n ní wọ́n sọ Kùránì kalẹ̀ fún Ànábì Muhammad صلى الله عليه وسلم Ànábì ni ọwá ka alkùránì zamanin àwọn àkókò kan ló fi ka Al-Qur'an nígbà tó ka al fáwọn àkókò yìí ẹ́ àwọn sàhábà wọ́n á bẹ̀rẹ̀ sísọ kí ni wọ́n tí wọ́n sọ tánàbí káfà àkókò kan wọ́n wá ní ah, ilé ànẹ́bí ṣe ah, tó bá dẹ̀ lè sọ ìtàn fún wa wọ́n béèrè ìtàn lọ́wọ́ ànẹ́bí ànẹ́bí náà wá sọ súrátù ọlọ́run wá sọ súrátù Yúsúfù kalẹ̀ tẹ́tẹ̀lẹ̀ fẹ́ ah, ẹgbọ́ mẹ́rin ìtàn ọlọ́run ti sọ súrátù Yúsúfù ọwá إلى قوله تعالى نحن نقص عليك أحسن القصص ọgbẹ́ láti fi ayé alákọ̀ọ́kọ́ ni ọlọ́run bá dẹ̀ sọ dégé ni débi ayé ẹlẹ́kẹta náà فَتَلَاهَا عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَانًا àníbi fọ́fọ́kọ́ kan sọ ọkọ̀ kà fún wa فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ لو أدستنا فأنزل الله الله نزل أحسن الحديث كتابا متشابها wọ́n yá ìrà níbi tó bá dẹ̀ lè máa sọ lọ́rọ̀ fún àní nígbàtá níbi tó bẹ̀rẹ̀ sí ká fún ọba àkókò yìí wọ́n yá tó bá dẹ̀ tó lè máa sọ lọ́rọ̀ fún àní ọlọ́run wá tó sọ kalẹ̀ pé Allahu nazzala ahsan al-hadith olúwa ló sọ ọ̀rọ̀ tó fi ń dáa ju ẹ̀ kitaban mutashabiha الله نزل أحسن الحديث كتابا متشابها ọgbẹ́ olúwa ló sọ ọ̀rọ̀ tó fi ń dáa jùlọ yìí olúwa ló sọ kalẹ̀ kitaban mutashabiha ẹ́ tí àtọ́jọ́ pé ó jọra wọn lẹ́tí àwọn mọ̀kànlérú wọ́n máa ń tún wọ́n máa ti tafsirul Qur'an bil Qur'an kùránì náà ó lè sọ sí ara wọn tó yẹ pé àwọn àyà mọ̀tàṣàbí hàn tó yẹ pé ọjọ́ ra wọn lọ wọ́n dẹ̀ máa fàáyọ ike náà tọ́lọ́ wọn bá sọ ń tún lọ bíbà yìí náà tún lọ bíbà yìí náà ìyàtọ̀ sí lẹ́lẹ̀ mọ́tàṣàbíà ó tú àwọn ẹbá lọ sínú àwọn òwe ní táwọn fi ń pè nílò ọlọ́run tí wọ́n ti tọwọ́bọ̀ lọ́dọ̀ ara wọn ẹ́ ọ̀tàkùrà wọn alùkùránì máa ń gbé kùránì lẹ́sẹ̀ àwọn tẹ́lá gbọ́dọ̀ títí wọn ìwé tí wọ́n máa ń tapò orí ara wọn kódà kò sí abú èébú tẹ́ búwe ọwọ́ àwọn ẹlòmíì ti ẹ̀ ní rí nínú ìwé wọn fún náà ti ṣe kíní ó ní èkú yẹn àbí tí wọ́n ń sọ nínú ìwé tí wọ́n ń pè ní wẹ́ẹ̀sì nílẹ̀ pé gbogbo níbẹ̀ nínú owó gbogbo nǹkan tó lè fìyàn lọ́nà nǹkan àdánù pátá níbẹ̀ nínú ìwé yìí wọ́n dẹ̀ ń pè ní ìwé tọ́lọ́ iná fún ọlọ́run bá pẹ̀lú sí kóòmì tí wọ́n ń sọ jákùjákù rèé rèé táwọn sọ a máa wà dúpẹ́ fún ọlọ́run àtọ́lọ́ bá ṣe wá ní mùsùlùmí tó ṣe wá lọ́mọlẹ́yìn àníbà Muhammad ọ̀rọ̀ sẹ́lẹ̀m bí a ṣàlàyé gba pé òru fòlùmọ̀kọ́ta a ti ṣàlàyé lórí rẹ̀ òru àlàyé tí àwọn onímọ̀ ṣe náà nìyẹn bákan olúwa ní àwọn àyà pẹ̀tíríkà àyà tòrìkìtà àbìlùmùdì ìlúkà àyà tòrìkìtà àbìlùmùdì àwọn àyà tíra yìí tíra wo ni tíra tí ó kẹ́ táwọn àyà rẹ̀ náà ṣe gírí ó kẹ́ هذه الآيات القرآن هذه الآيات القرآن الواجب وجهة أحكام طبعا وجهة àáyà Quran òbílẹ̀ wà àlùfáàbù tábà ń wo ti gbólóhùn òbílẹ̀ Wàsáàrí ma àwá òun sínú ìlànà sábà ń wo oríṣiríṣi ìtumọ̀ ló kó sínú òkè àlùbáyé ní sídùkú. Òdodo ẹ̀ kílẹ̀ àlàrí yóò fi wà máa òhìmá wà ìbàjì nù. À èyí tó jẹ pé ó ń kílẹ̀ ó jẹ́ kó mọ́ kànga gbogbo gbogbo

ní sísọ̀kalẹ̀ rẹ̀ à ìran mélòó ló fi sọ̀kalẹ̀ ní ti pé à sísọ̀kalẹ̀ rẹ̀ ọlọ́run sọ Al-Kùránì kalẹ̀ jùmlatan lójìjì ó tún wá sọ kalẹ̀ ẹ mọ́nẹ́jìjàmẹ́n mọ́jàzáàni ní nípelepele wẹ́wẹ́wẹ́ pẹ̀lú àwọn sábà bí tí mú sọ kalẹ̀ na talentọ́ sọ fún mi ìgbàwó ní wọ́n sọ Kùránì kalẹ̀ ní lójijì tó dẹ̀fẹ̀ rí sí na talentọ́ ọ̀nà méjì yẹn ìgbàwó ní wọ́n sọ Kùránì kalẹ̀ lójijì kò sí ìgbà wọ́n sọ Kùránì kalẹ̀ fún Ànábì jumlatan wahida lódìdí náà ààrí tó mẹ́bẹ̀ kọ́sọ̀ Thank you kò sí lẹ́yìn láti lọ́kọ́dì asan nígbò wọ́n sọ sí ilé láti lọ́kọ́dì rẹ̀ ní ìdí láwọ́dì máa fún ìwọ́n sọ sí là bẹ́ẹ̀tìlẹ̀ ìzà asan ha wọ́n sọ kùrán kalẹ̀ jùmlatan wahida sí ilẹ̀ yìí láti lọ́kọ̀tù lọ́dọ̀ pé iná àǹdàìná wù sí ilẹ̀ yìí láti lọ́kọ̀tù ọlọ́ ni a sọ alùpàánì kalẹ̀ ní òru lẹ́yìn láti lọ́kọ̀tù ha náà wọ́n sọ kùránì kalẹ̀ jumlatan wahida ọlọ́run wá sọ kalẹ̀ ọwá sọ kalẹ̀ sí Baytul Izza ọlọ́run sọ kalẹ̀ sí Baytul Izza ilé àti ní sánmà tayé àti bẹ̀ni jìbìrí ìlú tí wọ́n lọ mú gbogbo tí wọ́n béèrè yẹ́sẹ̀ alúnaka ni rọ́ọ̀ yẹ́sẹ̀ alúnaka ni mahim yẹ́sẹ̀ alúnaka ni liyatam tí wọ́n sọ sínú Qur'an ní ọlọ́wọ̀n ma nǹkan tí ó tẹ̀lẹ̀ tí wọ́n wà lọ múrù jú wá ọlọ́wọ̀n wá tí ó akọ́ olúwa mọ̀ tí ó tẹ̀lẹ̀ àjùlọ ọlọ́wọ̀n bá ní ẹ̀fún à nǹkan tí ó ní tẹ̀lẹ̀ tí ó bá tẹ̀lẹ̀ gẹ́gbẹ́ òní tẹ̀lẹ̀ olúwa mọ̀ ìmọ̀ ọlọ́wọ̀n bá ló ti síwájú ló fi pàgègé láti ẹ̀sìn kọ́kọ́ pàkọsílẹ̀ ok tí ò bá sí mọ̀ ni tọ́lọ̀ ti mọ̀ ni tó ti mọ̀ tí gbogbo wa yọ jẹ́ tó ti mọ̀ pé wọ́n dá wa yìí bóò ni ó ti pàkọsílẹ̀ fún wa làwọn kan darí ya àtàwọn tó tó jọ mọ́ wọn gẹ́gẹ́ bí àwọn ṣíà ṣíà tó ṣe ìfọ́n àdáhùnmọ̀lọ́ àwọn tí wọ́n sọ̀sọ̀ púpọ̀ nípa ànẹ́bì tí wọ́n púpọ̀ nípa àwọn tí wọ́n sọ̀sọ̀ púpọ̀ nípa àwọn tí wọ́n ń ṣépè láwọn sàábé ṣáàtù ṣẹ̀tọ́nù ni wọ́n àwọn èyí náà wọ́n sọ pé ha nǹkan mímọ̀ ń tẹ̀lẹ̀ tó mọ̀ surprise ọlọ́ àwọn èyàn ní wọ́n gbá kọ́dà sọ torí pé ẹni bá ti takò mọ́ ọlọ́wọ́n ọba ó ti takò kọ́dà torí pé bí ọba ti símọ̀ kò sí tọ́lọ́ fẹ́ kàn ní àwọn afá ahli sunnati wal jamaa ni wọ́n fi mú wáyé pé maratibul qadar arba'a arba'a maratibul qadar arba'a mẹ́rin ni àwọn ìpele qadar àkọ́kọ́ rẹ̀ al ìmọ̀ni ẹ̀kejì al-kitaba ẹ̀kẹta ẹ̀kẹ́ ní alkhalq so gbogbo àwọn nǹkan yìí ló wá lóhun ṣe níbi kọ́dà tàgbàgbọ́ àmọ́ kìí ṣe bẹ̀yẹn là ń lọ léyìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ Al-Qur'an kalẹ̀ ní sísọ kalẹ̀ lódìdí àti ní sísọ kalẹ̀ ní ẹ̀rí nípele ìpele ìgbà tó ń sọ kalẹ̀ ó sọ kalẹ̀ ní jumlatan wahida ní Laylatul Qadr ajá pé nínú oṣù rọmọdọ́nù yìí náà lọ́lọ́sọ kùrán kalẹ̀ lọ́lọ́sọ pé ṣáàrù rọmọdọ́nù lẹ́dì ó ń zìlà sí ìlú kùrán ààrẹ rí nìyẹn tí wọ́n nínú oṣù lọ́lọ́sọ kùrán kalẹ̀ tó fọ́n pé oṣù rọmọdọ́nù lọ́wọ́ pé iná àǹdànáwò Kùránà àrọ̀bíyà la'allakum ta'qilun. Iná àǹdànáwò Kùránà àrọ̀bíyà la'allakum ta'qilun. Wọ́n ni Allah subhanahu wa ta'ala, wọ́n ni iná àǹdànáwò kitaban yuqra'u bil lugha. Iná àǹdànáwò kitaban yuqra'u bil lughatikum ayyuhal arab. Ẹ̀yin lágbàwá, ọlọ́run sọ kíra kan kalẹ̀ pẹ̀lú èdè yìí. kéyí tààlàmù wàtẹ́fàmù màáníyà tẹ́lẹ̀ bá a ma wọ́n ìtumà rẹ̀ ní o tẹ́lẹ̀ ma wọ́n ìtumà rẹ̀ kẹkẹ̀mọ́mà ka kẹkẹ̀mọ́mà ma mú lórí pé kẹ mọ̀ túnmà rẹ̀ olólọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala lórí sọ́kalẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọwá nínú súra mi àzọ́dù zókòrò oni inna ja'alnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun inna ja'alnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun ara tan ko de kani pé àwọn ará tutu lu amuwa yìí láti ti lè dáhùn yẹn lágara ni níbẹ̀rẹ̀ sura yìí àmín ipe a àti ní ìkómọ́wá ó ní wal kitabil mubin hàmín wal-kitabil mubin. olúwa ní fẹ́rí nígbà tó lọ ń dákọ̀ yẹn tán ọwá ní wal-kitabil mubin mo lè fi tírà tó kí ẹ̀yìn tó ó kí ẹ̀ gan wọ́n tó bá ń pè é dè lára wa pé èsì ìjìnlò dáadáa tó bá bẹ̀rẹ̀ sí ka kùránì yóò dẹ̀ máa yọ ó dẹ̀ ti máa mọ ọ̀pọ̀lọpọ̀ súnmọ́ áyà ó dẹ̀ ń kọ́ lọ́wọ́ yìí ọlọ́ni iná jàánáwó kùránà àrọ̀bíyà láàrínlámúta. iná jàánáwó kùránà àrọ̀bíyà láàrínlámúta ìlú. ọlọ́ni kẹ́lẹ̀ bá nílá ká ìfẹ́ sí kùrán láti sọ kalẹ̀ pẹ̀lú èdè larawa ọlọ́run sọ pé iná àǹzànáwó kùránà àrọ̀bíyà láàrínlámúta ìlú a sọ kalẹ̀ pẹ̀lú èdè larawa kẹ́lẹ̀ bá rí mani ẹ́ kẹ́lẹ̀ bá rí gbọ́yé ó tún wá ní àtún ṣe ní èdè lára dájú títò kalẹ̀ rẹ̀ a ṣe ní èdè lára wá kẹlìbà gbọ́yé kẹlìbà gbọ́yé ni ọlọ́ni nahnu naqussu alayka ahsanal qasas nahnu naqussu بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين قلوا عليه نحن نقص عليه أولا صوتنا يفوه ìtàwùdá sọ fún ahsan al-qasas ẹgbẹ́ amúwálẹ̀ kan ilé wọ́n tí ìrìlọ́ wà nílẹ̀ ní ibi ọ̀bá ah, dẹ̀ ṣọ̀tàn fún wa tó bá mú ìtàwà fún wa ń kọ́ lẹ́yìn àwọn àgá àti pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń sọ yìí àwọn kùránì rí tó bá lọ jẹ́ ìtàn kọ́ ọlọ́run aṣọ ṣáàbù yóò tún kàì láti fi lè mú ìtàn tó dáa wá tẹ̀mẹ̀ pé láyé jọun tí ò sí mọ̀ tí wọ́n fẹ́ sọ̀tàn kódà wọ́n tún máa ń parọ́ wọ́n máa parọ́ fúnra ní àlọ́ ìjàpá àti kìíní kan nǹkan ẹ̀ ti kó lẹ́ni sí aburú ló kó lẹ́ o torí pé àwọn ọ̀mọ́kàn ẹni tó fẹ́ ẹni tó fẹ́ gbọ́rọ̀ ọmọ ẹ̀ pé irọ́ ló fẹ́ pa ọkàn fẹ́ wo kí làákà yẹ̀ rẹ̀ ṣe mú tó ẹni tó fẹ́ sọ náà fẹ́ parọ́ ó dẹ̀ sì mọ̀ pé irọ́ náà wọ́n mọ̀ fún fẹ́ pa yóò mọ̀ parọ́ ó tún gbádùn ẹ̀ yóò mọ̀ parọ́ àwọn yóò tún mọ̀ rẹ́rìn ó lè parọ́ gẹ́gẹ́ lórí ọdún ọ̀sán fún but ìtàn táàní ní ti fẹ́ mú wá ìtàn tó jọ pé bẹ́ẹ̀ ló ṣe rí tí ò sí èméjì mẹ́ tó dẹ̀ fún kẹ́kẹ́ fẹ́ kọ́ lórí wa tó sọ pé nahnu naqussu alayka ahsana al-qasas bima awhayna ilayka

ìṣẹ́ tí máa ń sẹ́yìn ṣe tí máa ń tọ́ ara ṣe tí máa ń tún ìdìdìdùà ọlọ́dàdà ṣe ṣe tí máa ń tún بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين آه الله سبحانه وتعالى أمور سيوافو إلى النبي كي أولي lè jẹ́ èyí tó dáa jù nínú ọwá mú wá pẹ̀lú pé ó fi ránṣẹ́ sí ọ ó gbé jìbìlú ìlú dìde lọ sọ ìtàn ìfọ́n wa Allah subhanahu wa nínú sọ́ọ̀tù ṣúrọ̀ وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت, ما كنت تدري ما الكتاب ولا الإيمان الله سبحانه وتعالى أجي أجي لوري النبي صلى الله عليه وسلم bó ṣe rí bó tó máa sọ gbogbo àwọn nǹkan yìí fún olúwa ń sàlàyé pé wàyìn fún tàmí kọ́bẹ̀lì ní ìlànà ọ̀gá òkèrè kódà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí sọ àwọn àtàn yìí kan wà níbi ọ̀gbọ̀n ìtàn yìí bẹ̀rẹ̀ ọ̀hán ìtàn yìí ò ní ìrìnú màá rẹ̀ ẹgbẹ́ ọlọ́mọba ṣe àníbi ní ẹ̀fí ìfòmí ẹni tí ò lè kà wọ́n ní ìdí tọ́lọ̀ fi pé ní ẹni tí ò lè kà ní pé o lè ka àwọn ìwé mi tó bá yẹ kó lè kà ní wúlò lè ó ti ka wọn gángan ó wá ń dàjẹ́ ó kàn ń kó kalẹ̀ wọ́n kò lè kọ wẹ́rẹ́ ìwé à ọlọ́kọ́ sí nìkan ni ìjọba ẹ̀nà sọfún ìwọ̀n ayé ìdí tiẹ̀ bí wọ́n ṣe ń gbé fáànù ní ti ṣe kí ni oní ń gbé kalẹ̀ ọwọ́ ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ní twenty three years

ilé yìí jó ń yé wa ilé òdodo ní sáàni náà ti wá ti jíṣẹ́ kò sí èmi ti bẹ̀ rárá tètè lè wo lè mà ọlọ́run sọ pé síwájú kí kí yóò tó dé ká tó sọ kalẹ̀ fún a ah, ìlànà tí o mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run sọ pé a wàkàdáríkà wáyìnà ilé ìdàrú hàmì àmúrínà nínú sọ́dọ̀ ṣúrọ̀ àyà 52 wípé àwa la fi àwọn kùránì láti ránṣẹ́ sí ọ. wọ́n fún tàtàjẹ̀rì máa lè pè dáàbò wàlá iman o mọ́ sí jẹ́ kùránì tẹ́lẹ̀ ìmọ̀ rí sí lọ́wọ́ ẹ̀ ọ́dá ọ̀rọ̀ gbàgbé sí sí lọ́wọ́ ẹ̀ Allah subhanahu wa ta'ala òun ló ó mọ̀ mọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ olówó ká máa kọ́ níbi àwọn áyà àti inú súra yìí insha Allah ta'ala a máa tẹ̀síwájú rẹ̀ bá tún di ọ̀la a ń bẹ Allah subhanahu wa ta'ala àtàwà àtẹ́yìnà kọlọmọ ọlọ́nkò ti ti ní mizan àtànẹ́tẹ̀ ní ọkàn wa àti Allah subhanahu wa ta'ala tó bá ti yọ kí ìmọ̀ ń gbèrè ya ẹ̀sán tẹ́ ọlọ́mọdé káàkiri sàwájú níwájú lọ́nà tí kó kúrò fáwọn tá ń sọ a ń gbọ́ ní